báàbù tí afẹ́ríkà lè ní báàbù máa jẹ́ àfẹ́rìyà báàbù tó sàlàyé nípa kàtàkì ní àrùyà ìkẹ́kẹ́ lórí ìyá òní àrùyà. ká ṣe ètò ìtọ́lọ́mọba ká wá sí àfihàn rẹ̀ táwọn èèyàn kékeré ń gbapá sí ìwọ̀n ìlànà ìwà lórí ẹ̀. Àbíkọ́ ẹ̀ máa ń fi wá ní ẹni orí látara lílo àpáǹpé lókè lórí ìyàwó. Ó tún ní abẹ́sọ̀pé ní àsùnmọ̀. Àsùnmọ̀ àyíká ní ìyàwó ló ń tẹ̀lé ṣe ọjà àwọn akéèyàn máa ń ṣe fẹ́ pé wọ́n fọ́ ọ̀yàn ní èdè àwọn ìṣẹ̀lẹ̀ nípa yẹn tàbí kí àwọn èèyàn tí wọ́n gbọ́ wá nípa ìyá nípa ṣe. eléyìí ó máa kó sábẹ́ àwọn kan tí a máa ń kà lọ́yà ìkàwé hàn kẹ́lí ìkàwé hàn tàbí ìjà ìjà ìjà ìjà ìjà ìjà ìjà ìjà ìjà kúta káà وقول الله تعالى أفهم يا سبحان قل إنما أنا بشر الله من النبي صلى الله عليه وسلم وصلى الله إنما أنا بشر أعلم يا محمد agbára lèmi náà ìdílé bẹ́ẹ̀ ti dé yàn èmi náà dé yàn èyí náà ti tẹ̀lé àti yín náà ti tẹ̀lé àti yín náà nínú tó yẹ kó lóṣù tó ní àjọ ọkàn rẹ̀ nípa nínú ọ̀sọ́bẹ̀ ọ̀mọ́ àwọn àlùfáàlá káàdì wọn bí ànábi àti èdè náà ni oníkàdé ètò ìdí ẹ̀dá tiẹ̀ ló ti ẹ̀dá kan náà mọ́nà náà sọ̀rọ̀ mọ́ àwọn àlùfáàlá. kílẹ̀ dábíẹ́ ẹ̀nà ìgbà ètò ìdí ẹ̀dá wa tàbí ilé èèyàn lónìí látara àtọ̀yìn. بين أن صلى الله عليه وسلم ذكر أقوال أقوال أقوال أقوال وآمنة فقال يا سيارة وتصمر من لبتي أقوال ومن صلى الله عليه وسلم يسلم إلى مسلمين في ìbẹ̀rù àwọn àjọkàn àwọn kan tí ẹ kó sí ní àjọkàn bẹ́ẹ̀ kí àtẹ́ni sọ̀rọ̀ bá wọn àyọ̀ sọ́jà òun dára tààrà tọ́ òun àkọ́kọ́ sọ̀rọ̀ kọ́ dára yé òun àti ìmọ̀lẹ́ wọ́n dára tààrà báyìí náà àtọ̀lẹ́ o nínú àgbẹ̀rẹ̀ àtọ́lọ́ ní pàtàkì pé kún ìlànà àná bàṣàrò ẹ̀dá mi nílẹ̀ mi náà gbogbo tẹ́lọ̀ rí gbá ẹ̀dá lẹ́rọ̀ rí gbá àbúlé náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀dà sí jẹun èmi náà máa ń jẹun bẹ́ẹ̀dà sí mu èmi náà máa ń mu bẹ́ẹ̀dà sí sóhùn èmi náà máa ń sóhùn tó gbogbo dẹ́mọ̀ rẹ títí ẹ̀dá ọlọ́run máa ń ṣe gbé ní à ah, ànábì ọlọ́run rẹ tí wọ́n bá yà á inú ẹ̀ máa ń àgbàṣọ ẹ̀dá mi ní èmi náà ẹnu máa ń pé nǹkan kan tó ti yàtọ̀ sí mi ẹ́ wọ́n ìlú ha ah, ìlàyà ànábì ní ìlú ìjàmbá tó bá ti yẹ lẹ́yìn lẹ́yìn òde àá muhammadu àti ibrahim kankan yẹn wá ìjẹ́ muhammadu tó kọ́ mi jẹ́ òde tó mọ̀ kankan nígbà tí a bá ti yọ ọdún yàtọ̀ sí ilé kan náà yóò ha ilé àyà èmi ń gba èmi sí lápòtọ̀ ọlọ́run olúwa ń bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ tó kẹ́ kó tiẹ̀ da kanú ẹ̀ da ọlọ́run tó láǹfààní lẹ́yìn nínú àlùfáà nípa mọ̀ kò sí ní ìrìnàjò náà láyé ọlọ́run nípa bọ̀ èyí náà lọ́wọ́ ìgbẹ́ olórí lóru ẹ̀mí bá mi sọ̀rọ̀ à ń kọjá à ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn kan lọ́nà òkú ẹni wọn sọ pé ẹni wọn bá wọn ìjọba rẹ sọ̀rọ̀ pé látàkó mẹ́rin àbọ̀ lẹ́ni ọlọ́run ní bá mi sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run kò sí ẹ̀dá ọ̀nà láyé nínú àlùbọ̀ àmì sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ lọ tẹ́lẹ̀ ẹ̀rọ lè bá sọ̀rọ̀ òyìnbó kéwọ́dé ní kàtó ní adá tó ń dé lónìí o ẹ̀rọ lọ́nà bá sọ̀rọ̀ ẹ̀rọ lè bá yà sọ̀rọ̀ o bẹ́ẹ̀ lọ́nà bá sọ̀rọ̀ sọ̀rọ̀ títí tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ ìbọn náà sọ̀rọ̀ pé tí màá rò pé tèyí amẹ́tẹ̀kẹ́ni amẹ́tẹ̀ ìgbà pé tẹ́tẹ́lẹ́ mi ọlọ́dọ́ nù pèsè mọ kó ọlọ́mọ rẹ bẹ́ẹ̀ tètè tè amẹ́tẹ̀ làbá ló máa rò ó amẹ́tẹ̀ mọ gáì gbogbo wa sí àdínní máa ti ṣe òní yúhà ìláyà nítorí náà ní Muhammad àríwá sẹ́ńtà àmọ́ bọ́ọ̀lù rẹ̀ ni ló jẹ́ pé bàbá bá fi ikú àtàtà rẹ̀ ikú àbá fi ikú jẹ́ àlébà òun wà ó pé yú há ìlàyà sultan ti yàtọ̀ tó wà nìyẹn yú há ìlàyà alẹ́ mi ní ìnàmá ìlà òkun ní ọlọ́run ìnàmá ìlà òkun ìlà òkun wà ẹ lọ́wọ́ dájú àti ọlọ́run ọba yín bẹ́ẹ̀ máa képe bẹ́ẹ̀ máa tẹ̀ ẹ̀ ọ̀kan náà ló ń gbé jì ọ̀kan lọ́wọ́ mẹ́ta tó bá yẹ kí olùwárí táwọn olùkọ́ ẹ̀ máa yọ kó ikọ̀ àwọn obìnrin tàbí àwọn ọ̀pọ̀ ìtàbẹ̀rù náà. gbogbo ẹni máa ń pàdé tó bá tó ti bá ń ràn kàn pé ọjọ́ kan bẹ tó ń tó ń ọ̀tọ́ náà ọba tí ó pàdé ọlọ́run ọba tó ń ọba ó ti sọ́lẹ̀ kan tí ń retí kọ́ náà ó sọ̀rọ̀ dáadáa lábẹ́ kìí àmà ẹni máa ń retí rẹ̀ tó lè ká ìjà náà dá fún tàbí ìyá mẹ́rin àmì làtọ̀ rẹ̀ àti tó ń bọ̀ sí láyé pé màá ti tẹ́ dáadáa láyé mọ́jẹ́ gbogbo ní gbé ẹsẹ̀ ilé ìjàmọ̀ ìjìká ìjàmọ̀ tó mọ́ olùkọ́ máa ti dáadáa láyé. afáwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìwà ìṣúná ọ̀rọ̀ àná. wọ́n ní iṣẹ́ wọ́n máa ń ṣiṣẹ́ tó dáa tó bá fi wálẹ̀ iṣẹ́ tó dáa pẹ̀pẹ́ amọ̀tẹ́ tó dé agbọ́dọ̀ ní ntí o máa dè wá níbi iṣẹ́ tó dáa ntí o máa dè wá níbi iṣẹ́ tó dáa náà ni yú ilẹ̀ ìyá iṣẹ́ tó ní nítorí wọn ní kí lábàjá tó ti tẹ̀ rí iṣẹ́ rí ń gbọ́dọ̀ sí dédé ìlànà tàbíwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. àmọ́ káwọn wá wo báwo ló wá ti rí lápòjú ẹni sí kéèyàn kéèyàn kíkà kíkó bí èèyàn kú kéèyàn wá ta tẹ́ǹtì láti yà ní bàtà ká máa jẹun lọ fún ibi lọ́wọ́jọ nínú làákàyè tiwa àti ìdábàá lẹ́yìn ìdíjẹ́ dáadáa nù iṣẹ́ dáadáa bọ́ torí kò ṣe dédé ìlànà tàbẹ́nu àwọn mọ́jọ́ máa kọ́kọ́ nù kó lè múyà tẹ́lẹ̀ wà láà yóò ṣe ìdẹ́rẹ̀ ìbáradà ìrọ̀ fìdí àhàdà bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ wá ohun tó mọ́ ọ̀rọ̀ ọba níbi àwọn nǹkan tó yẹ pé ọlọ́run lè fún ṣe fún sáfẹ́ ní ìjọsìn òbí lè ní wá ohun tó mọ́ ọba sáfẹ́ lóyè àìrọ́dà ní pé àròyìn yára الرياء من الشرك الرياء من الشرك ẹ̀rí káàkiri ní ìran kan ní rẹ̀ bọ́lú náà ìtàkùnrin káàkiri ẹ̀rí náà nínú tí ò ní dé sí tó ní kí ẹ sọ́kù sẹ́yìn lálẹ́ kìyà náà oníṣẹ́bẹ̀rẹ̀ ìyá tí ò ní tí ó gbáradá tẹ̀rẹ̀ oníkọ́ sí kẹrẹ oníkan yọ kẹrẹ báyìí lọ́dún tó ṣe kan náà oníkan gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìdẹ́wé ọlọ́lẹ́kọ́ délé ó dà ń sọ ohun sàbọ̀lì sí ìyàwó wọn àwọn àwọn àbá àtúná àríyáwó tẹwárí omi ẹ́ ṣírkùn àṣùsà ẹ̀bọ̀ lọ́lọ́run àmọ́kẹ́lì kékeré ni nítorí mo tún gbìyànjú wọnú bá fi wọnú náà ń gbà ń bí bí

ọ̀hún lọ sí ìwé ìdáàbò ọlọ́mọdé ìpàdé ọlọ́run ọmọdé ìpàdé ọlọ́run ìpàdé ọlọ́run ìpàdé ọlọ́run ọlọ́run ọlọ́run ọba pa àlù ìlọ ìrì onígbọ̀ ìdánwò ọlọ́run gbogbo àwọn ọmọdé ìdáàbò yìí kò fẹ́ẹ́ sọ òun lè sáré lọ́wọ́ tó gba tẹ́ ká ń ṣe wọ́n máa ń tẹ́lọ̀ wọ́n ti dà ń ṣe àwọn àmì ìgbọ́dọ̀ gbìyànjú bíkọ́sì àwọn ẹbí ìyànjú láyé àwọn àmì ìgbọ́dọ̀ wá da tẹ́ wa kò mọ́ sáré lére àwọn àti ìyẹn lére ọlọ́run náà da tẹ́ wa dákọ̀ mọ́ sáré lére wọ́n náà jẹ́ lére inú ẹni yẹn ọ̀ọ́sọ̀ àwọn ẹbí ẹ̀mú ilé ti sábà tọ́nù wá kà lọ́sọ̀ọ́ àti tọ́nù sọ ẹ ọ̀nà ìyá oko fẹ́ ọ̀sẹ̀ ìkàyẹ̀ lórí ọlọ́ọ̀ba tó bá ti ṣe lórí ọlọ́ọ̀ba tó bá ń sọ àbá ó ń bá ti jáde fìyà gbogbo táwọn gbogbo gbogbo táwọn láyé yìí lẹ́yìn ìdánwò tó bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n kò ní kò كان بناني على رفاء لما وقيل لما تهم وقيل يقول كل يؤكد لما كيف هاتف المدارس وقيل الله جعلين طمانين ولا هاتف المدارس بينهم لما عبد الله سنة دولة عبد المدارس أنت تقول أوكي الله ما تعرف تقول هو نادي مين يبقى في لما لما لما تكلم wàkẹ́yì bọ́ọ̀lù ọdún akérò náà tó jọ kàdé pàtó pàtó akérò náà ti di wọn tó tọ́lọ́ wọn sí àwọn akọ̀wé àyè ìwọ́ kẹ́yì ti àkọ́lé sí tọ́lọ́ gba lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti lọ́wọ́ rẹ̀ tó ìkọ́bá ti bọ́ọ̀lù ti yọ síta ọ̀ á lè bẹ́ẹ̀ ẹ̀rọ lọ́wọ́ mi o lọ́wọ́ mi o tàgbà lọ́wọ́ mi alákọ̀ọ́kọ́ kí ọ̀sẹ̀ tó tọ́lọ́ kó má ti ìyá wò bẹ́ẹ̀ سيدنا محمد صلى الله عليه وسلم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبحانك لا حول ولا اله إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة tẹ̀ máa ti ẹ̀ náà bọ̀dé sáfẹ́ ní ìyá ọkọ̀ ẹni tó ṣe nǹkan ìlú ọ̀rẹ́ tó ṣe nǹkan ìlú ọ̀nà. àtẹ̀yìn máa ṣe nǹkan tó ṣe láti hàn àwọn òòlù tó ti kárí mi. ìgbà ní ìwà yẹn lè ṣe nǹkan ní láti hàn tẹ́ pé àní rẹ̀ dá lórí ọ̀. ìgbà ní ìyẹn ló ń sọ farapamọ́ ó pé kò tó ìyáwó mi rẹ̀ kàn. ìgbìrì yẹn bẹ lọ́kàn bẹ́yìn òun lè sọ àmọ́ àwa ò lè sọ pé ọmọ ní islam bàbá ẹni yẹn ti gbé ẹni yẹn ti gbéra ṣírí kùtà lórí ìfọ̀n rẹ̀ ẹni yẹn ti gbéra rẹ̀ kó sí ọmọ ọ̀la ìrìyàwó ni kárí ilé ọlọ́run ló fẹ́ kárí ilé lápẹ̀lú ilé ìfẹ́ afẹ́dáwó mọ́sálásí ẹni fún wáyé ìlú àríwá wọ́n ní náà aláàbí mo fẹ́ sanwó omi nínú inú ayé ti kalẹ̀ yìí wọ́n ń kàwọ́ báyìí wọ́n ń kà báyìí wọ́n ń kà báyìí wọ́n ń pín one million naira ṣùgbọ́n wọ́n ń tó tó tóbi ayé ẹtúkú ẹtú tèmi ìbò lẹ́wọ̀n wà sọ̀ka yìí kí ló lọ sí ìgbà yìí náà yọ ìyá ká àwọn òkú ọ̀rọ̀ sí ìyá òkú ó ṣe é ṣe kó jẹ́ pé òun rẹ̀ nìkan ní mọ́sálásí yìí táwọn òní tó ń fi mà ẹni yẹn tó bá rí pé sí ìlú tó ń gbá èyí tí wá ní ìjọ kalẹ̀ òun lè fi kiri ìjọ kalẹ̀ láti ẹ̀kọ́ ìjọ ẹgbẹ́ ní bíbí so àlejò àlejò pèsè yẹn ní kárí ni. òfò àyíkọ́ ìwé ní àpò kẹ́kẹ́ tó ní ní owó kò sí ẹtọ́ tẹ̀lé ìgbà ní kárí so àwọn òye ìjọ ìpẹ̀lú ọ̀rọ̀ tí yẹn bá sọ àtúnṣe rẹ̀ ti kárí ni tó láwọn lábúlé lè jẹ́ mọ́ta kọ̀ hàn tẹ̀lé ẹ̀ ń pè lọ́wọ́. ìgbà tó bẹ̀rẹ̀ ló kíkí yìí ó lè jẹ́ lè láì ńlá ń bá lọ bá àbá òun bá ń lọ ń máa ń wá ní pé haha gbogbo ayé ní gbóhùn yìí o haha wọ́n ti ń jẹ́ o ń wá ń dé sí ń wá ń dé sí àdáwò àtúmọ̀. ìrọ̀lẹ́ yìí ò wá sọ̀rọ̀ pé kí ẹ máa ka kọ̀ á lè láwọ̀ òun náà àmọ́ ìgbà tó bá ti pé kí ní ẹgbẹ́ máa wá sọ̀rọ̀ rẹ èyí máa ń pè tó gbà ló fi ẹ̀mọ̀ takọ̀ àwọn ẹ̀sìn ẹ̀mọ̀ tàbí jáde náà kó mọ ẹ̀kọ́ rẹ̀ jẹ̀lú mi kó mọ ẹ̀kọ́ rẹ̀ jẹ̀lú mi láti fún un ká ìwọ̀n tó ń tẹ̀ra àlejò sọ̀rọ̀ ẹ̀rẹ́ sọ̀rọ̀ kí n gbọ́dọ̀ dà. tí wọ́n á lè yìí èyí wá fẹ́ òmìnir tọ́sí yẹn fẹ́ tó bá lẹ́wọ̀n tó bá lè sèyí sórí wọ́n máa ń gbà pé tó yẹ tó fi kìí ti gbà kìí sàwò dé kálẹ̀ wọ́n ń sọ káwọn ọkùnrin yìí ee tó bá bá sọ̀rọ̀ àwọn ìfẹ́ máa rà sáàgbéná ìwé rà ah, ó ní abúlé olè ní ìrìn àkàlọ̀ ẹ bá ń ka ẹ̀mú bá kiri fún ẹ ilé ìdílé ìyàwó tó wà ní àdókè àdókè ní ìdílé àdókè ní ìyàwó lọ́wọ́ sára ẹ tó sára fún ọ̀rọ̀ fún ọ̀rọ̀. Ese, ó sì ẹ̀rọ ẹ̀ fún ẹ̀ mọ̀. Thank you. Ah. Okay. Now, ọlọ́pẹ̀rọ ìyàwó tó tàbíwá uh, àkọ́kọ́ ẹni tí ó ràn lọ fún ìyàn ó wá tó kẹta lọ́nà àyà uh, àti ìdílé náà tó rà fún ọdún olúwa ní ẹgbẹ́ bá bàrà bẹ tàbí dáadáa bẹ ṣe ẹgbẹ́ bá jẹ pẹ̀lú ìlú o kìí ṣe ìyáwó ìpele fún lọ́wọ́ bá ìtẹ́jẹ́ ní ọba lẹ́yìn láti fi ní ìmọ̀ ṣe fún wọn pé ìlú mo bá ìfọ̀ tó kàn tó wà ní ìṣòwò náà bá ṣe bákan náà ẹni tí ẹni tó ra nǹkan fún ìyàtọ̀ tó ká wáyé àti ìrora aṣọ ìgbòho tí a ti mọ rẹ̀ ìròyìn tó wà níbi ìyẹn ti kárí ìrora ọ̀bọ̀. ìkọ́ wọn àwọn ẹ̀ka tẹ́lẹ̀ máa tẹ̀lé àti ẹ̀mí ọ̀rẹ́ wọn tu ẹ̀yàn èèyàn tó ẹ̀yẹ káyé lò. ẹnu ni wọn rẹ̀ wọn tún sakọ fún wa ti lẹ́gbẹ̀ẹ́ náà ẹgbẹ́ bá ọlọ́wọ́dá wọ́n sọ pé àti mùsùlùmí lọ́dọ̀ ọ̀dájà àyàfi tó bá jẹ́ pé ẹni tí wọ́n sọ fún yìí ọ̀fẹ́ kò ló ṣe fún mi ìgbàlú náà wà lápòjú ilé tó yìí pé ẹ̀yàn ẹni ẹni tó tó ní kàtà tó lápòjá tó lápòjá ní owó fún àyè ìgbàlú ilé láàrin ẹ̀ nípa tiẹ̀ gbọ́ àwọn ọ̀nà bí èyí wo bọ́ sí abẹ́ náà dáná tó náà tá ṣé èèyàn gbọ́ ọ̀rọ̀ yẹn tí ẹ̀rọ jẹ́kẹ̀ ní ara rẹ̀ pé ní ẹ̀rọ tó jáde ní ìṣẹ́ láti. ẹlẹ́kẹta ẹtí ẹ̀ka kọ̀hán tí wọ́n kó wọn dá ẹ lọ́wọ́ rẹ̀. alẹ́ sọ̀rọ̀ bá wọn lọ sẹ́lẹ̀ alẹ́ mi ní zẹ́jì kọ̀hán bí àpò àtìkù alẹ́ mi kó tó alẹ́ mi ká ṣe kùrán lọ sọ pẹ̀lú ọ̀la ẹ̀sìn lọ́dún gbẹ bọ̀dùkọ́ bá wọn fi hàn kọ́ra kọ́ ìdí ni wọn kàkàbà tó lè gan ní òun olùdámó ní kẹ́sọ̀ tó lè gan ní yíma yíma tí wọn bàbá yóò sọ yìí o kí ló lè bọ̀ sí ṣe kò fẹ́ kẹ́sọ̀ pé ọdún ilé kí n ti ẹni wọn kí n ti wọn fẹ́ kẹ́sọ̀ pé tó ilé náà tó sọba àríyá ọlọ́run sọ̀rọ̀ ní. Wọ́n á ní kíní ẹ̀wá wá sí ọ̀rọ̀ ọ̀yá ẹ̀rọ mọ̀ ọ̀rẹ́ yìí wọ́n ó ní wá ń gbà lọ́wọ́ mo lè àwọn ọmọ ti dára pé ìyá rẹ̀ fi ọkùn ní ọ̀rọ̀ rẹ̀ àyèké náà bóyá ọ̀rẹ́ ti ọ̀rẹ́ ti gbàdá lọ́fẹ́ owó máa fẹ́ gbé kàmí ọ̀rẹ́ ìjà kí ni bí à ń lè wọ́n á ti ní ẹ̀dàpọ̀ lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ ẹ̀dàpọ̀ jẹ́ ẹ̀dàpọ̀ jẹ́ ọ̀rọ̀ tó bá já iṣu ọ̀rọ̀ tó dà lórí ọ̀rọ̀ tó ń tún ní ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ tó ń tẹ̀lé pé wọ́n gbà wọ́n gbà mí kan lẹ́nu tó mẹ́ta tó gbà pé ọ̀rọ̀ ìpínlẹ̀ ẹ̀ ó fẹ́ ó fẹ́ tó lágbára tó fún ìrọ̀rọ̀ tó lè dé ìpínlẹ̀ aláàbò lẹ́nu tó bẹ́ẹ̀ tàbí ìmọ̀ pé bóyá wọ́n gbọ́ àwọn báàgì ni wọ́n ń lọ wọn pé ọ̀rọ̀ kúlẹ̀ yìí kan báyìí báyìí báyìí ó wá di pé wọ́n á pè é pé ọ̀ tẹ́ni lọ́rùn pé kí ni mo ní ìlú ìjẹun náà mo kúlẹ̀ fún bàbá mi lóbi mo kúlẹ̀ fún ọ̀sẹ̀ mi nípa mi ọ̀rọ̀ yìí ti ní yan títí pẹ́ ìṣùgbọ́n wọn á ti tẹ̀ tó òun wá gbọ́ àlẹ́jọ́ kan wọ́n ní ọdún bá já ìṣòro ọ̀rọ̀ yìí wọ́n wá mú wá pé gbogbo àdéhùn ní a mú wá pé kò àdéhùn pé nínú pàdé nínú pàpẹ́ ní ló bá yọ dáhùn tó tó kún nípa àdéhùn àwọn adáhùn lọ pé wọ́n ní àdéhùn pàdé ìṣòro wá pé ìlẹ̀ ó ìjà àbújọ ìyẹn pé olùdàgbàgbà àdéhùn tó dáhùn tó pé ọ̀rọ̀ yẹn já ó dàbẹ́. ọ̀rọ̀ mi rí mi pẹ̀lú àpò lẹ́yìn ní ojú náà àbáyé tó ní ìlànà nílẹ̀ ìlú ìlú ìlú alákọ̀ọ́kọ́ nípa ìyá ẹ̀yẹ́ fẹ́ fi dáadáa ó mọ̀ nípa o náà o fẹ́ kó sórí ìyá ọ̀nà àbọ̀ àti kó sórí ìyá ó ti sọ̀tún tẹ̀ méjèèjì ti fi hàn. ṣètọ́n ó fẹ́ àti ìwé rẹ̀ lórí ìyá ò ẹ̀ẹ́dẹ́jì tọ́lọ́ tọ́pẹ̀ lórí ìyá ò náà tọ́ọ̀sì ó kú pẹ̀lú pé ó kú pẹ̀lú pé ó ṣọ 第二个是，然后他们这些这些这些企业，过来过来他们知道不？比如讲我隔壁，你都说了，你你都不会了解互联网概念，因为这个是了解互联网概湖南这个老商家就像我说，他做的话大大明星，人家企业家比你多吧？他们年轻人多啦，比你所以，现在讲互联网概念，很流行，很受欢迎。为什么啊？因为呃，任何叫做什么，不呢？

theory náà àkàrò yìí máa ṣe ní ọ̀rọ̀ ti àkàrò àbáǹkì yẹn tó láàmú yìí kí n máa ṣe kẹ́lẹ́ máa ṣe àwọn òbí wá ní wọ́n tẹ́lẹ̀ yẹn kí n máa ṣe àwọn òbí báyìí náà ṣe tọ́ ọ̀rọ̀ yìí bákan náà kí ẹ̀ tó wá ọ̀tá sí fún ọjà mi náà pé kí wọ́n ti ilé ìgbà ló ń gbé wá fún wa tí èsì agbọ́ ọ̀sìn láàrin ẹni tó fẹ́ náà àtàwọn àtàwọn àtún náà tí ìbá ti ṣe àtọ̀ láàrin rẹ̀ nínú kó tó alágbèrò gbogbo ọ̀rọ̀ tí ó lọ fún ẹ̀sán. àwọn kan ti dúró ohun bá ti di pé ẹgbẹ́ kúnlẹ̀ báyìí ẹgbẹ́ ti di àwọn ọmọ wa ó ti pẹ́ ọgbọ́n mẹ́ta ti sìn àwọn ọmọ wa ti pè pé ọ̀nà ìlú báyìí tí ó bá ti nínú apá ẹnu àwọn ọmọ ilé apá ẹnu àwọn ọmọ gbọ́dọ̀ káwọn pé àwọn fúnra ẹni fúnra ẹni tó lè láti mú ni bákan báyìí wọn dà wọn lọ́wọ́ ìgbà àwọn ọmọ ní lójú kó bẹ̀rù wọn ní káwọn bá wa wọn àpàdàrà wọn wọn ní wò wọn bá wọn ní àwọn ará àbíyè àpàdà débẹ̀ wọn bàtà bàtà débẹ̀ àwọn ọmọ tẹ àwọn ní fún wọn kalẹ̀ kò sí kó sáǹkì kan bí ọ̀rọ̀ táwọn afárẹ́ náà ń fúnra nípa yìí pé káwọn bí ọ̀rọ̀ kúnlẹ̀ pé aláìsàn ní àwọn kò sí kó sáǹkì kan bẹ́ẹ̀ àwọn kò ní ìkúnlẹ̀ tẹ́lẹ̀tìrì hamla àrọ́bù ni tẹ́lẹ̀tìrì àwọn àdìsí mi rẹ̀ lóòótọ́ tẹ́lẹ̀tìrì bọ̀n aláwọ̀ àdìsí wa sọ mí omi tí wà lọ́sẹ̀ àtàdúrà àti àdìsí àdìsí àmì àwọn alọ́dún àdìsí àtàdù ilẹ̀ fàbí ní ìjọ káàkiri àti sọ ìlú ni àwọn àdìsí náà bẹ̀ẹ́ pé sọ ṣé mú mi fún omi kan ní sọ ọ̀rọ̀ fúnlẹ̀ mẹ́tẹ̀ẹ́fẹ́ kò sí kọ́ńtàkì tán bẹ́ẹ̀ àwọn ìbílẹ̀ àná pé kọ́ńtàkì wá kò sí lọ́dọ̀ àwọn àfihàn ìṣúná náà pé ẹ̀mí láyé náà àfa àṣúná àtàníwá yáyé kò sí bẹ́ẹ̀ kò kọ́ lọ́kọ́ tàbí náà wá. àbá àṣúná àwọn àti ìṣúná àwọn ìjọba máa fi àbá àṣúná ẹ̀ pé wọ́n ní ọ̀rọ̀ mọ́lẹ̀ tó kọ́ ní ilé ẹ̀jẹ̀ ọ̀rẹ́ káwọn ẹ̀kọ́ wọ́n wá bọ́ nínú ìgbọ́dọ̀ pé onídọ̀ ọ̀hún yẹn wọ́n máa lọ sí ìpín ìjọ ọ̀hún yẹn wọ́n tó ti sí àbá ádámù ní ìpínlẹ̀ báyìí báyìí báyìí ni owó pé náà máa ń ti náà àbùmọ̀ ètò máa bá a àwọn olùkọ́ wọ́n kó gba àdìsí àgbàgbà gbé wọ́n mú ẹ̀bá mi níbi ẹni rẹ̀ wọ́n kó gba àdìsí náà wà. ilé ẹgbẹ́ tó wá jẹ́ bí ìṣòro ìjọ ẹ̀ pẹ̀lú àwọn àti ẹ̀yọ́ wá pé wá pé wọn wá mú ẹ̀rí ti àlẹ́yìn wọn àwọn ẹ̀rí ìlú bí sàmá lè lù sọ báyìí nípa ọ̀rọ̀ tó lẹ̀ wọ́n ẹ̀mí wa ní ẹ̀rín ìpínlẹ̀ láti ẹ̀rí lẹ́tà tó fi ti sàmá lè lọ ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀ ṣé ti sàmá lè fi ti ẹ̀rẹ̀ lọ́yẹ káwọ̀ ní àbí ọ̀pọ̀ àbí ọ̀rọ̀ ìṣòro ẹ̀ka ọ̀pọ̀ tí ká máa ní ìfowó gbà wọn náà ní ìfúnlẹ̀ ẹ dákun irú àti mọ̀tọ́lá tẹ́lá ti kí àwọn yẹn pọ̀ lórí ìfúnlẹ̀ fẹ́ràn kàmúyà ìlú kan tẹ̀lé àwùjọ ni. pẹ̀lú ìlú kan tó tẹ̀lé ní àwọn tẹ̀lé ní kókó

kò sí náà wọ́n lè ní lójú ayé àlejòsánná pé kó lọ ẹgbẹ́ tó jọ ẹgbẹ́ yóò lẹ ẹjẹ́ àti ìṣàdíṣì yìí lẹ́tà bàtà pàrọ̀tà pàbọ̀tà pàbọ̀ àwọn náà kájà pé àwọn gbà pé àdéhùn yìí so wọ́n tó wọn jẹ́ wọ́n tó oníta ìwọlé wọ́n oníta ìwọlé ìkúnlẹ̀ yóò fi tábàdé yìí ó tó pé kí ẹ̀ gbọ́ yẹn gan tó bá rẹ́ kéèyàn lọ gbìyànjú kéèyàn lọ sí ṣáàfùrà rẹ̀ pẹ̀lú ní ìfọ̀tọ́ ní ìlú ìlú bọ́ọ̀lù lọ́gbà tí ayé bá ti jáyé òun náà ni òdodo àti irọ́ wọ́n lè lè nínú ọjà tí wọ́n lọ́pàá ti ń tẹ̀lẹ̀ láwùjọ yóò máa di àwọn káyébà tó jẹ́ ẹ̀sìn tó rẹ̀. Thank you. Àwọn oníṣẹ́ àlórí